الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم عن القسم الأخير وهو الخاتمة خاتمة هذا الكتاب èyí tí ń jẹ́ èyí tá a sọ nísìsiyìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àlekíọ́lá òun ni ìparí tíra tí à ń ṣàlàyé rẹ̀ tí ń sèṣàlá sàlùsùlù yìí ìparí rẹ̀ ni àdébáyì. ذكر في هذا القسم الإيمان باليوم الآخر. níbi ìparí yìí àfáà tó kọ tíra ìkọlọ́mbà wa kẹ́ wọn sọ wọ́n ṣàlàyé níbi ìparí ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kan yìí. وذكر وجوب الهجرة من بلد الكفر إلى بلد الإسلام وأن الهجرة باقية إلى قيام الساعة àbáyé sì fi rinlẹ̀ fún wa pé nínú òfin ọlọ́run ọba àlékiọlá tí ọgbọ́n ò gbé àfi ẹ̀rí òun ni pé gbogbo mùsùlùmí tó bá wà nílùú kèfèrí tí kò rẹ́sìn rẹ̀ ṣe tí kò gbádùn ẹ̀sìn rẹ̀ ọ̀ràn àyàn fún un nínú ẹ̀sìn rẹ̀ tí ó fi rí ọ̀nà ọlọ́run kó kó lu kèfèrí òun kò bá jẹ́ lu àti bí ni kó jẹ́ lu àbínibí ni kó kó mẹ́ ìkó láyè kan nítorí pé èèyàn fẹ́ tún súnmọ́ lọ́hùn èèyàn tún fẹ́ sin lọ́hùn àga jùlọ nígbà tí èèyàn bá rẹ́sìn yẹn ṣe ní ààyè yẹn eléyìí òfin ọlọ́run tí ò ní tán lẹ̀ ni kò é ṣe pópin sórí àwọn sàábé ọjọ́ kìíní àná tí wọ́n bá nábì jáde kó ń lu bàbá wọn ti ṣe mọ́kà sí mọ̀dínà eléyìí títí tàlùkì àwọn fi dé ń ṣe ń bẹ lórílẹ̀ nígbà tí àtúláàsì rẹ̀ bá dé. نعم وذكر تعريف ابن القيم رحمه الله تعالى للطاغوت. bákan náà nínú tí bàbá yìí sọ níparí tíra yìí àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tí ọ̀kan nínú àwọn àgbà fàtà mọ̀ yẹn ti ń ṣe Ibn al-Qayyim tó fi ṣàlàyé tí ń jẹ́ tọ̀gùt gbólóhùn yìí gbólóhùn lárúbáwá ni tí kùránì àmọ́ wílẹ̀ mẹ́wàá láwọn ààyè oríṣiríṣi so àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tí ọ̀kan nínú àwọn àgbà fà yìí ṣe àfàwà yìí tí ó kọtíra yìí náà wá mú ọ̀rọ̀ yẹn ó fi ṣe ẹ̀rí ó kó ti àfa náà tí ó fi ṣàlàyé àyìn tí wọ́n ń pè ní àtọ̀gùt nínú òfin ọlọ́run. بأن يتجاوز العبد يتجاوز الحد في الأحجار والشجار يعبدها من دون الله يتجاوز الحد في العلماء والأمراء يطيعهم في معصية الله olùmọ̀ yìí tí bàbá yìí kó ọ̀rọ̀ rẹ̀ wá lórí kíni tí ń jẹ́ tọ́gùt ó jóyìn wọn pé àkóyawọ́ ọ̀rọ̀ àkóyawọ́ àlàyé tó yẹ kóró lórí tí ń jẹ́ tọ́gùt nínú òfin ọlọ́run ni gbogbo nǹkan kí nǹkan tí ó bá mú yẹn tayọ ààlà tó mú yẹn kúrò níbi ààlà òfin ọlọ́run ọba àlekèọ́lá yálà kó jẹ́ nǹkan bọ̀rọ̀ gidi ni bí òkúta ni bí àwọn ewé ni bí nǹkan míì náà ti ń wá mú nǹkan yìí láti máa sìn àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà kó jẹ́ pé àáfàá lẹ́nìyẹn onímọ̀ lẹ́nìyẹn ìyẹn wá gbé ipò rẹ̀ ìyẹn gbé tayọ àyè tọ́lọ́run ọba àlekèọ́lá fún bíi kéèyàn máa ṣe ti ó lòdì sí tọ́lọ́run ọba àlekèọ́lá ọlá apá àfáà ló sọ̀rọ̀ yẹn eléyìí nínú àkóyawọ ìtumọ̀ àtọ̀gùtù ló wà nínú òfin ọlọ́run àtúbá èdè lárúbá lọ. وافترض الله سبحانه وتعالى الكفر بالطاغوت قبل الإيمان بالله. ọlọ́run ọba alekeola nínú alukur'an ó ṣàlàyé fún wa pé àkọ́kọ́ nǹkan tí ó jẹ́ ká nígbàgbọ́ pẹ̀lú òun ọlọ́run àkọ́kọ́ ni pé kákọ́ ya bùtùlù pẹ̀lú gbogbo nǹkan kí nǹkan tí ó mú wa kúrò nínú àlà yóò mú wa kúrò lálà ọlọ́run ọba àlìkẹ́lá àbí tí yóò mú wa ṣe àṣe àṣelé àbí àṣe dínkù àṣe ètò àbí àmọ̀tán so nínú ẹ̀sìn rẹ̀ tí yóò mú wa kúrò ní àlà tọ́lọ́nfilẹ̀ ọlọ́run lòun la gbọ́dọ̀ kọ́kọ́ ya bùtùrú pẹ̀lú ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló tó wá sọ̀rọ̀ ìgbàgbọ́ a jẹ́ pé a gbọ́dọ̀ fọ ìdọ̀tí ara wa ná kí a tó sọ̀sọ̀ sára. ويقول أن رؤوس طواغيت خمسة طواغيت كثيرون ورؤوسهم خمسة àlàyé tí àfàwà yìí ń se fún wa nípa ọ̀rọ̀ tọ́gùtì tọ́gùtì Kùránì ń sọ lẹ́ẹ̀mẹ́wàá yìí pé n ti ń jẹ́ bẹ́ẹ̀ lákòyàwó ọ̀rọ̀ ni pé gbogbo tí ó bá mú yàn kú ní ìlànà tí ẹ̀sìn gbé kalẹ̀ fún wa tí ó mú yàn kú lálà tẹ́sìn gbélẹ̀ àwọn nǹkan yìí pọ̀ ńbẹ nú èèyàn ńbẹ nú àṣà ńbẹ nú ìròrí ọ̀dà ńbẹ àwọn nǹkan àbọ̀rọ̀ gidi àmọ́ èyí olórí gbogbo nǹkan wọ̀nyí tó burú jáì jùlọ márùn-ún náà ni wọ́n. iblis na'udhu billahi min. àkọ́kọ́ adánilọ́nà ọlọ́run tí yóò gbé yẹn kúrò lórí ntọ́lọ́wọ́n ọba àlekèlá ń fẹ́ bóyá pẹ̀lú àṣejìnnà àbí pẹ̀lú àṣe ètò àkọ́kọ́ wọn náà ni èṣù tí ń ṣe iblis shaitan. الثاني من عبد وهو راض يعني جاء إنسان وسلم عليه وانحنى له او سجد او ركع له اذا رضي بهذا فهو طاغوت. ẹlẹ́ẹ̀kejì nínú ẹni tó yẹ pé ọmọlẹ́yìn ṣètọ́n lòun náà nínú àwọn tọ̀gùtù rẹ̀ kọ́lọ́n sọ wọn bí aburú àti ṣètọ́n àti ọmọlẹ́yìn rẹ̀ oní gbogbo ẹni táwọn èèyàn bá gbé ẹ̀tọ́ ọlọ́run fún nínú ìjọsìn gbogbo ọ̀ràn ìjọsìn ìjọsìn sì pọ̀ gẹ́gẹ́ bí ta ti sọ síwájú nínú àpẹẹrẹ kí èèyàn máa tẹ̀ fún èèyàn kí èèyàn máa forí balẹ̀ fẹ́nìkan èyí téèyàn wá ń ṣe yìí ẹnìyẹn wá tẹ́ lọ́rùn so ní ìwọ tí a máa ń sin fọlọ́wọn ọba àlekèọ́lá ó fùnsù rẹ̀ ó bá bàrà rẹ̀ débẹ̀ ó wá tẹ́ni náà lọ́rùn pé bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ sí náà nìyẹn irú ẹni yìí náà nínú ọmọ lẹ́yìn èṣù ni ti ń jẹ́ ẹni tó lè mú yẹn gun kò níbi ìlànà ọlọ́run. الثالث من دعا الناس إلى نفسه مثل فرعون. ẹlẹ́ẹ̀kẹta náà àwọn tí ó jẹ́ olórí náà márùn-ún tí wọ́n ń sọ fún wa yìí òun ni gbogbo ẹ tó bá ń sọ fáwọn yẹn pé ẹ máa sìn mí o èmi lọ́lọ́run yín bí Fir'aun sì lórílẹ̀. والرابع من ادعى شيئا من علم الغيب ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí wọ́n ń gbèyàn kó lóbi àlá ọlọ́run ọba àlekíọ́lá oní gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin tí ó ń sọ fún wa pé ẹ máa bọ̀ wá bá mi o mo mọ nǹkan tí ó pamọ́ mo mọ kọ̀kọ̀ mo mọ ọ̀la mo mọ inú yàrá yín gbogbo nǹkan tẹ́ bá wá tí kò yé yín tó pamọ́ sí yín ẹ máa gbé bọ̀ wá bá mi mú mọ́ eléyìí ọlọ́run ọba àlekèrè nìkan ni ọba tó ní ẹni tó bá ti ṣe báyìí nínú ẹni tí ó mú wa gún kò nínú ìlànà ọlọ́run ló wà. alhamis man i'taqad anna hukm allah la yasluh aw hukm fulan min an qawanin aw at-taghit mithl hukm aw ahsan mu'taqidan hadha yakfur kufr akbar ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn tó kó sí tó jẹ́ pé olórí gbogbo àwọn tó lè mú yẹn kó lójú ọ̀nà ọlọ́run ọba àlekèọ́lá pé òfin tọ́lọ̀ wọn bá ayíkẹ́lá fi rán nẹ́bí Muhammad sí wa ti ń bẹ inú Al-Qur'an àti sunna pé òfin yẹn kò bá a mú ó ní ìdàdí ọkàn dáadáa kó má sọ jáde pé òfin yẹn ò bá a mú àbí ah, ọ̀rọ̀ wọn kì í sọ̀rọ̀ tí ó lè básìkò àyè mu àbí kò bá àwùjọ àyè mu so gbogbo ẹlòmíì tó bá nígbàgbọ́ pé òfin mi àbáṣà mi àbílànà mi àbíròrí mi tí ó rí i pé òun ló lẹ́tọ̀ọ́ yálà ó fi ṣe déédé òfin Ọlọ́run ni àbótiẹ̀ fi jù ú lọ ni gbogbo orú àwọn èèyàn báyìí àti wọ́n tún wá pèpè síbẹ̀ irú wọn ó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn tí wọ́n máa ń mú yẹn kó lálàá ọlọ́run ọba àlekèlá tọ́lọ́run ọba àlekèlá ní ká yà bùtùrú pẹ̀lú wọn. لكن لو قدم إنسان حكم القوانين أو الطواغيت لهوى في نفسه أو حب منصب أو ما إلى ذلك معتقد أن حكم الله يجب أن يطبق فهذا كفر أصغر كفر دون كفر غير مخرج من الملة bọ̀ ká ṣe ìyàtọ̀ ká má lérò nǹkan tá à ń sọ pé gbogbo ẹni tó bá ti lò òfin tí yóò ṣòfin Ọlọ́run bí àwọn òfin míì táwọn èèyàn fi ń ṣe àìdarí ayé wọn lénìí ẹlòmíì tó bá jẹ́ pé ó lo òfin kan àbí ń darí àwọn èèyàn pẹ̀lú òfin kan nínú òfin ayé tọ́mọ èèyàn gbé kalẹ̀ fún rẹ̀ tí yóò ṣòfin Ọlọ́run tó fi rán àdé Muhammad sí wa àmọ́ wá ní ìgbàgbọ́ nínú ọkàn rẹ̀ ń pé ah, òfin ọlọ́run ló dà àmọ́ la pé ìfẹ́ inú kan ń bẹ tí ń wù nínú ayé àbójú kòkòrò kan ń bẹ tí ń wù láyé àmọ́ gbà pófin ọlọ́run ló yẹ ká lò kò kàn lónìí irú ẹni yóò kò jẹ́ kèfèrí o ẹni yìí ṣe ọ̀kan nínú àwọn tí wọ́n pè ní tọ̀gùtì bí kì í ṣe pé ẹni náà ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ́ torófin ọlọ́run lèèyàn gbọ́dọ̀ mọ̀ pé yẹ kéèyàn lò أسأل الله سبحانه وتعالى أن يختم لي ولكم بالتوحيد والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم جزاكم الله خير. mo الله Ọlọ́run ọba àlekèọlá fún orí ara mi àti ẹ̀yin náà kọ́lọ́run ọba àlekèọlá mọ́sá jẹ́jẹ́ pé tí ó gbẹ̀yìn wá láyé tá a fi lọ pàdé Ọlọ́run òun ni gbólóhùn àtàwíìdì mọ́lọ́run lọ́kàn ìsìn Ọlọ́run lọ́kàn ká má mú ẹbọ amẹ́rù wa kí Ọlọ́run ọba àlekèọlá kí ó sọ wa lórí bẹ́ẹ̀ Ọlọ́run ọba àlekèọlá ni ọba tí ó mọ̀ àṣẹ ìkẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́lá Muhammad kí Ọlọ́run jẹ́ ọba. zakken lag.